nípa ìfẹ́ mi wọ́n ń ṣe ọ̀tá mi ṣùgbọ́n èmi ń gbàdúrà wọ́n sì fi ìsàn èrò fún mi. ẹ dákun ẹ mọ bínú ibi tó ti ń kó yọrin là ń lọ. tó ti ń kó yọyọ ni nítorí nítorí sọ̀rọ̀ ni pé wọ́n máa ń kó yọyọ ládùúgbò yìí. tí ó bá jẹ́ wípé lóòótọ́ ni o gba ọlọ́run rẹ gbọ́ mo fẹ́ jẹ́ kí o fò bọ́ọ̀lẹ̀ láti orí òkè yìí láti di agbára ọlọ́run tí wọ́n sì wọ́n. bẹ́ẹ̀ gẹ́gẹ́ láti kọ ìwé rẹ̀ wípé ìwọ kò gbúdọ̀ dọ́lú ọlọ́run rẹ wò. bíbélì sọ pé ìbùkún ni fún ọmọ ọ̀dọ̀ náà nítorí pé ó fi ọgbọ́n ṣe. àdóòtọ́ ni ẹ̀yìn náà ti fi ọkùnrin sílẹ̀ fún èṣù. ìwọ wí. gọlọ lolóńgò ṣáwo gọlọ la máa lọ gọlọ la máa bọ̀. ìwọ lójúnú nìyẹn o ìwọ mọ̀ pé ọmọ eku nìwọ lógìnrín lèmi o tó nǹkan tí mo máa fi pa ẹnu. tolúwa nílẹ̀ àti ẹkùnrin ayé àti gbogbo tó tẹ̀dó sínú rẹ̀ ìjọkíjọ tí o bá tún dọ́rú eléyìí lásà èmi máa bọ́ aṣọ lọ́rùn ẹ̀. By the power of the demonic curse, I summoned your spirit. Come to your place of abode.